na bobo anya kwa na ete mngana machini moto ya mina ye ja movojo mojo mina ene na voluntat ye bobe jun bin de defiridos na nasuanien ma bo mina garantisara bobo na de da gbin agbi bore na agbo na bi egwo bi ore bero bange me na agbi na bo na bo na bo ben pero nadie de yo ase gba tuore ebe ne kan bi sumana ede waase bia mfaate eh, lo wuni ko keki no moleta enena un leader pokebo abubola eh, jono ntabo suwe bita nsama ntabo suwa sene nye e yiran ntabo suwe abana nga to bo sojo nyine bwana bisumana enye enye probleme ne bia vumute yana mbara mbara mina da ban enye probleme ne va ayeta el problema pokebo bia moloma vwe e bia bisperanza bia vwe e bia bino mwe alufinados nga nga sigulo nyine sigulo ne na zama amana biya nyong zama jibu biya nyong poke boche boche ne kan rafio ne va yibo fo li ba ne gine equatorial no ayo trafo abana la ba solucionan pero esto se requiere que un tebo suwa na bana ajono bana jamuchi jamokan abimbo tebo suwa sabo sha ba mi wa ne be kwejo mi ana avina kwina bo tebo su ba vina tebo tobo mvusu ewa mine me kume jo na e jamu di debe yi na bo e nya vina wo wana babo bode sistema enye joro jena jena jena kaba tia mama pas gino e kwa twenu e jun payis kaba tia mama pas e ne sie ne na ke e me jumo balama wa wa kaba do mina mbo timi bien e mbora yiri nyi mbo e mbora eli aliata ba yi nara koba le ngwa kefe ngantebo shwa san abo wajang mi joro bi ju e jamu di ngante bo swa sas milioni bi je jamindi antar mo voko mina na na lo tre ko vene se bro bongo jona a wunke zamu wanya be yoba nya aka me kiye biye be bi se kabo bele fe are poke uno komo ma bono jujo va ande bele wunka odi yueji asenga nte bo shumbo re ajona abo yu bo vivo vo be anje ma ba tampoko ma e kia ba favon Monta fara mo jan kera de infanteria wala jona ana un lobo solitario awunke mbore zia se luma ne tam antɔ fɔlɔ joona mɛ yi mbori bi ɛbɛ bɔ jami di maa bɛlɛ jama fɔmɔ ne bɔ ɛnbɔ nya mɛ se kɛ bɔ bere fɛn e jami nya adzo ki la nefesidat de mbora atɛbɛ na mɔmɔ nu tɔbɔ su jami di bɛɛ kɔmi na bɔbɔ siyanɛ va ne bɔbɔ siyanɛ va na mbɔra sɔ bɛɛ ye ɲɔ mbote va nga muto fa agbele gbele muto agbele ne mu bɛ bɛ junu bɛ kɛ ɲɔ li de wa aeroport nirejun bɛ kenyɔli dɛ nga muto wa agbere muto wa agbere pelememi ne wɛn bɛje obɛnjime adue europe obɛnjime efedue guinea kɔtɔn jamutevi ne bi azamene mi na ta ne wɛn eye zamene ebia ngeme dzo afa bi ɖe se esperance ne wɛnyi bitri ava adzame tem lɔ pati ɖe ŋdɔ ebe le dzame zi se wɛnyi esperance ne wɛnyi aso gbɔnɔ bɛn ngeme evo me tsia yi na evo me tsia pa na wɛnyi ne nya avo mi na me tsia na ŋgo ɖe zi mi ne wɛ se na bɔ a partir de va lo que decir que no fa un Dios. Es decir, lo que estamos haciendo aquí es un mundo de Bojan bi bi te ya con esa esperanza porque allí a ver, no no no lo entendemos. No lo entendemos, no lo sabemos de ¿qué es lo que está pasando? epuntumi nga woma jo mi na agbo yina lo ya no kia lo lidere ma mo tema fe mi beleva ma me me no jeme jini de se kia gbo ka ntobo shu no ba jo no mbonyi ya no nlo ambo ne mbonyi peleza no nlo ambo mi na yue sa jo na aju bo jo no ba ju ka ye no mbole ji aju ha enyi bi gba bi gba ya je bana na ki fara jeme jini se wen bi bi shira wo de wuna vena jeme jini se wen biyam na jame jin semi na yen kan gbara bala fun kum comportamento fa yina bo nanga yam na ma ya e na jame jin ko bu fa avala fa pe bingala bi to ba kon la e kana na leader nya e ka yira na e bora ya kan ga leader so bi enya bi e e na na bi abi mama tel man ba man man mina ko mon nyo wi na ngonjo ma va mu bere poke bi esperance ba vi ne bi ate be ata li de region li de region sas un lo un lo bebe juna sempre uno un conjunto e se ba tura kana li de na do kana mbore ya juna jamu shi jamu kaji na yene e bona bolo banji ma vumo chia gine de fa vumo chia europa de fa vumo chia ve bi bi no ngarva entonces pour que même ayere bo ba na were pero ko mbe yina bula na mboja na gine ava le ne se ngo obengi maju eyi na pe ya ju papa nya na ami so agba sikini bokembo nya ave bi bokare bi bula na jai no ye se fo so pero como ye bi ba sise bi na ba bi ne bo leader ni bi na ma wudi sta ba na ande be jeme bo ma wudi sta ibi na ba tuora ka ka ka wu miembro nya ba la soro mi ga tamde la ba tuora va tende la ba commandant da ba tuora na be be ba si ba si ba ma ma valte pour que fo jamais volo ba na ate pour bo bo bi nam babu tiya to bata meji ka wun ka odi yo ngo ngo ngo ngo wun leader na eda jolo jamu chi jamu kaya me bara na bito bi vo va vo mo va ke veni bi bo bi bo bi bo bi bo zana leader bi bala ka ko na leader a sheno dan ngo leader a sabo jolo leader a se wuro pamina yen bintɔna jamesi nsa wɛn yɛbolo bɛnjima ajuɛ bɛ yɛmina efa ajuɛ wɛn bi juɛ na sise jamute ebubu no bɛnjima nkontra dede na fimiɛ ntɔme biana bintɔ fa bi ne nkontra bi bɛ bi si kia fa wɔli bɛ ɛkya bɔ jumɛsi bolo sisa aji bɛ katsɔrɔ don ŋana sisi mu sisɔ yɔn na wɔ bɔ wɔntari mi naa.